الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد lẹ́yìn tí a dá ọpẹ́ fún Allah ẹ ṣe as-salatu fún anáwó Muhammad sallallahu alayhi wa sallam ládàá as náà kò máa bá wọn ara ilé anábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala wa bi fadlihi nínú tafsirul Qur'an áyà tí a ń tú àti ń túbọ̀ kí rọmọdọ́nù tó dé òun náà tún ni a tún máa ṣàlàyé lọ náà òun náà là ṣàlàyé lánàá àwárá láyé náà sí tán a tún wá máa tẹ̀síwájú lónìí lórí rẹ̀ náà àwọn abẹ́lú wa wá abẹ́lẹ́ wọn bá wa ọ̀rọ̀ tí ì sí tọ́lọ́run tí ì sí tàbí ọlọ́dàkùnmájò tẹnu wájáde ọ̀rọ̀ wàhálà ní máa ń jẹ́ fafo níwájú ọlọ́mọdé àríwú wàhálà yìí lè ṣe ayé wa gbogbo ń dábàá sọ kọlọ́jọ́ jáde kó jẹ́ kó ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba. aya náà ni aya one seventy seven sam. أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن وَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ المشرك وَالْمَغْرِبِ ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون يا الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمه فمن اعتدى بعد ذلك فله عذاب أليم àwọn àyà yìí àyà ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله oore tó kún ọlọ́run lójú tó tóbi lọ́dọ̀ rẹ̀ lọ́lọ́run wọn bá ń kà fún wa bí àwọn àyà yìí àti sọ̀rọ̀ ń pa mẹ́nu amana billah ká ní má ní sọ́lọ́run wal yawmil akhir ká ní má ní sọ́jọ́ gbẹ̀ngẹ̀ al-qiyamah wal ká ní má ní sáwọn malaika wọlkítà ká ní mẹ́rin sálùkùrù àrùn tó jẹ́ kó ń lókó gbogbo tíra tó lọ́wọ́ sọ̀kalẹ̀ láti sọ́mọ̀ sínú wà nàbí yéèm ká ní máa ń sí gbogbo àwọn ànábì ọlọ́run tó lù wá ránṣẹ́ sí tọ́ nínú ẹni tí wọ́n ń júwèé orin túpọ̀ ó ní wà á tàlímà ó ní kí yóò tún máa náwó owó tí bá ń bẹ lọ́wọ́ èèyàn èèyàn gbọ́dọ̀ dúró lọ́wọ́ èèyàn èèyàn máa wá sí kí ni jama èèyàn máa ń na síbò míì àásọ di gbégbégbé ní mọ́jẹ̀mú gbé sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà lówó ti rí owó ògbọ́dọ̀ dọ́dọ̀ tí ẹ kó wá takú bí ti ń bọ̀ ibìkan náà ló gbà dọ́wọ́ tiẹ̀ náà àwọn kan náà la lò ló ní sábàbí tí náà fi débi ọdé fi wá ń wọra rẹ pé ìwọ́ náà nílé gbogbo ẹni tí ó bá rò pé tí ó sì fẹ́ ṣàbùsí fẹ́mi ara rẹ̀ kò ní ìdíkó ronú wákàtí kan kò ní ìdíkó ronú ọgbọ̀n ìṣẹ́jú láàárín ìṣẹ́jú méjì yìí ó lè ronú pé á gbogbo ibi tọ́lọ̀ ni mo wà lẹ́nu yìí oníṣábàbí mi ní oníṣábàbí mi ní oníṣábàbí mi ní tòótò bá a ti wá ṣe dáadáa fún wọ tá a jẹ́ káwọn ènìkan ó jẹ́ oníṣábàbí fún wọ ìwọ náà jó oníṣábàbí àwọn ẹlòmíràn ọlọ́jẹ́ nínú dáadáa nínú pé èèyàn rí dáadáa gbé ṣe ọ̀nẹ́ kọ́ jẹ́ sábà bí owó fàwọn ẹlòmíì lóluwàbí ní wà áàtàlìmáàdà aláṣọ̀bẹ̀ àti ìyẹ́wò ṣọ́bẹ̀ òun alánà tó ti bọ́ ti fẹ́ràn rẹ̀ tó fẹ́ kówó kú lọ́wọ́ rẹ̀ ohun ọlọ́run ní ìwọ náà tó sábà bí fẹ́lẹ̀ ká níbi ìwọ ti ha mọ́wọ́ làwọn kan ha ní kò ní gbọ́dọ̀ jẹ náà kódà ọba ní a kọ́mpínì lọ ti ṣiṣẹ́ ẹ̀rí báwọn kan náà lọ ń sanwó fún ọ láti kọ́mpínì ọlọ́mọṣẹ́ àṣàlẹ́kùn dáadáa fún wa ìdí rẹ̀ ọlọ́run fẹ́ jẹ́ káwá jó ní sábà fi fúnra wa níbi àlọ́ àwọn abúláwà a máa ń náwó sí àwọn tàbí ní a máa ń náwó fún àwọn làwọn kábọ̀ látàdá àti ká dáwìlì kórúbá àwọn alásùnmọ́ ẹni tó jẹ́ mọ̀lẹ́bí wálé àtàmọ́ àti kàwọn ọmọ òrukàn wálé mẹ́tàkì àwọn aláìní wábìnà sẹ́bí ẹni ọ̀nà sí mọ́ wọ́sá ilé àbáwọ̀ ẹni tó tiẹ̀ wá tọrọ gan tó sí ẹ̀ṣánù ni àwọn yóò ní wọ́sá wọ́sá ilé wọ́n gbà kanlẹ̀ kanlẹ̀ wá tọrọ ni lẹ́yìn wọn ibi àwa ń lọlé ní ní wàfi rìkọ́ọ̀bẹ̀ wàfi máa bá wàfi rìkọ́ọ̀bẹ̀ nínú ibi tó dáa tá a máa náwó sí ó ní ká máa fáwọn ẹni tí bẹ ní òkú ẹrú ká lè yọ wọn kú òlùkọ ẹrú ká wá sọ wọn di ọmọlúwàbí àwọn náà ò fi ní máa jẹ́ mọ́ àwọn náà ò lè gé ní freedom ní gbogbo kálukú ti free àwọn ló wà á ó free bẹ́ẹ̀ ọlọ́kùnrin bá ṣàfún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. ọ̀nà wo máa ń náwó sáwọn láàfin máa ń náwó lórí àwọn tó ń bẹ ní òkú ẹ̀rọ àwọn àlùfáà. àwọn akójúbọ ní tíra ìsìlámù lọ awa n'i ọ̀nà mẹ́ta la lè yọ ẹrú kú òlùkọ ẹrú ìran ẹrú pọ̀ àmọ́ ìran mẹ́ta kan bẹ àwọn wà létí bèbè kájọ wọn kú ní òkú ẹrú alákọ̀ọ́kọ́ abudul mamlukun yẹ̀bí ọ̀hún ó lẹ́rú tí ń bẹ lóko ẹrú ń bẹ lábẹ́ ìkápá ọ̀gá ọ̀gá rẹ̀ wá kéde fún fẹ́ tà ọlọ́run ní mùsùlùmí tó bá lówó lọ́wọ́ tí nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀ léèrà léèrà bí wọ́n bá wá rà tán ìwó wa fi yẹ nítorí mo ti rà ọ́ ìkọ́sí níjọ́ náà ẹrú òun wọ́n máa ń fẹ́ ẹrú ṣòwò ni. Hmm, Allah akbar inú àwọn ọ̀rọ̀ tí islam dá sí púpọ̀ kó lọ́rọ̀ à ń kó àwọn èèyàn lẹ́rú lọ́pọ̀lọpọ̀ ọgbà ogúnṣe ní òbí ìlú kan àti ìlú kan jára wọn lókun ẹsẹ̀ ká àtẹ̀sẹ̀ kan jára wọn ní ogun àwọn tí wọ́n bá ti wá di pé wọ́n wí ní àwọn tó wá jagun àwọn tó bá fẹ́kùn bá láwọn ti máa sá lọ wọn kàn mú wọn ní ọwọ́ ọkọ̀ ẹrú náà káànẹ́bí o tó dé àwọn lárúbáwá ti ń ṣe wéré yìí kódà nẹ́bí lógún tó jogún bá tó yẹ pé ogún yìí jìrì ẹrú nínú mú ayémánì ẹrú ni níjọ ajagun fíìlì tí wọ́n gbé irin tó fẹ́ lọ fi kojú ogun tó fẹ́ lọ wú káàbà lọ́dún náà ni wọ́n bí àdébọ̀ Muhammad sallallahu alaihi àwọn tó wá jagunjọ náà ọwọ́ bà wọ́n inú àwọn obìnrin wọn wá ní Ummu Ayman wa àpádà náà ló padà wá ní àwọn tó tó àdẹ́gbà Muhammad dàgbà sọ́dún àkóso mo là ń lọ bó la ń bọ̀ ni pé kí ìsìláàmù tó dé náà ti máa ń kó àwọn èèyàn ní ẹ̀rú bó làwọn ti máa wá ṣe pẹ̀lẹ́rú ìsìláàmù wa kọ́ àwa náà lẹ́kọ̀ọ́ tiwa nínú irú ẹ̀ níta wa wí ẹni ń bẹ lóko ẹrú àyímẹ́yà àwọn ẹrú náà bọ́kìrì ti dé pẹ̀lú àlóra àwọn kú òlòkọ ẹrú bilali tó jẹ́ àpẹẹrẹ anagba muhammad sallallahu alayhi wa sallam abubakar siddiq lóra kú òwò ẹrú pẹ̀lú wàkú rẹ̀ ìhun náà ọlọ́run ọba dẹ̀ padà fi yìn inú alukur'an ọ̀nà kanu inú ọ̀nà tá a fi máa náwó lẹ́rú lórí yìí ní abdul mamlokun ẹrú tí ń bẹ lóko ẹrú àáwà ara kú lọ́wọ́ olówó rẹ̀ bàbá wà rà tán àáwà tú okùn ìjẹ́ ẹrú àáwà tú kú lọ́rùn rẹ̀ àáwà tú okùn ìjẹ́ àtúkù ní ọ̀rùn rẹ̀ ẹni àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì inú ọ̀nà tá a fi máa náwó lẹ́rú lórí bọ́lọ̀ ń bá ní wà fẹ́rẹ̀ ó ní ẹrú táwọn àlùfáà mọ̀ pè lábẹ́ bá tó àlùfò tátábà kí ni túmọ̀ ilé yìí ẹrú ti ń bẹ lóko ẹrú òun àtolówó rẹ̀ wà jọ jòkó wọ́n jọ dúnàdúrà yòdà pẹ́ bá tiẹ̀ fẹ́ tà mí mílíọ̀nù mélòó gan lẹ́ẹ̀ tà mí lápèjúwe lówó tí wá nàìjíríà kọ́gà wa ní nígbà tà ọ́ à ah, twenty million ní tọ́ fẹ́ẹ́ ní tó bára twenty million bẹ́ẹ̀ kódà twenty million yẹn ẹlẹ́mi lórí gbá ẹ̀rẹ́ mi tí ó kówó lẹ̀ tí ó sanwó ẹ̀ ó dájá sí báyìí ẹjẹ́ àjọ lágrímẹ́ǹtì ká kọ́ lẹ̀ ká sáyìn pé ẹ ti tà mí ní twenty million ẹ wá tà mí fún bí wà tẹ wá tà mí fúnra mi yóò náà ń pè ní mọ̀káàdì yóò wá kọ́ òun àtọ̀gá rẹ̀ ń jọ kọ́ kíkọ́ yóò wá dàbí ẹni tó ti kú òlùkọ ẹrú àmọ́ bí kú sẹ́yẹ torí pé gbèsè ń bẹ ní ọ̀rùn ẹ̀ ṣùgbọ́n àgírímẹ́ǹtì yẹn ò jẹ́ kó fúri pé ó yá ìwọ náà máa lọ ní ṣiṣẹ́ wa tó bá ti wá ń ṣiṣẹ́ owó tí ń bá ń gbà ń di iṣẹ́ rẹ̀ ó ní yóò fi máa wá sanwó fún ọ̀gá twenty years ó lè wà lẹ́nu rẹ̀ tí máa ń gbẹ́nu àgbẹ̀yẹ̀ à ń sanwó ní twenty years twenty million lágbára lọ́dọọdún ìmọ̀sán wọn mẹ́nà iṣẹ́ ní ìmọ̀ sí wà so partially ẹgbẹ́ òun ìṣẹ́rú mọ́nù irú ẹrú tàbá mọ̀rú ẹrí bẹ́ẹ̀ tàbá mọ̀rú ẹrú bẹ́ẹ̀ wà fi rẹ̀ kọ́ lára àwọn tá náwó lé lórí nù èló lọ sanwó ara rẹ̀ di àpọ̀mọ̀ ẹ̀yẹ sọ three million ní èló ló kù seventeen million fún rèé èló ló kù seventeen million èyí seventeen àmọ́gbà seven million sẹ́yìn pé ó rí líbu rẹ̀ àbí ó rí líbu rẹ̀ tíì náà bìí pé ìjọba bá fẹ́ ká fi ànáwó fúnra wá sí fi ara wa ó dá ọ̀nà mélòó báwọn jàmá ọ̀nà mélòó ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ànáwó lórí abidjan gbàmùlò ẹrú tí ń bẹ kú di ọ̀nà yẹn. òun àtọ̀gájọ lágírímẹ́ntì wọ́n ti jọ kọ́ wọ́n jọ kọ́ wọ́bọ̀ wí tàmí ní ten million kò sì gbọ́ ọ̀yà ibi ìdìmọ̀ sàn rí ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta oní asírò mùsùlùmún ìndàlùkùfà ó lẹ́nu pé mùsùlùmí ni àmọ́ àwọn kèfèrí ọwọ́ wọn ti bá wọn ti wá bẹ́ sọ bẹ́ẹ̀ àwa lè lọ bá wọn kèfèrí òun negotiate ẹni yìí èló ni ta bá kó lẹ́lẹ́bì rìlíìsì ẹ̀kún wa ẹ báyìí lọ mú twenty million wa àwa lásán yóò ní wàfí máa bá وفي الرقاب ولكن البر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. على محمد شاء الله يرى الله àwọn àlùfáà inú tíra tọ̀sí wọn ní àwọn ẹlòmíì ń bẹ wọn sí ní òkú ẹrú àmọ́ àwọn náà ń bẹ láhàámọ́ bí ẹni tí ń bẹ lẹ́wọ̀n lápẹ̀jùwe bá a bá tá a lè ṣe láti lè fi mú jáde kúrò nínú ẹ̀wọ̀n wọn ni a ṣe é láti lè fi mú jáde kúrò nínú ẹ̀wọ̀n àwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣiṣẹ́ lórí àwọn tí wọ́n ń bẹ láhàámọ́ àwọn inmate ọlọ́ba wa sanwó lẹ́sùn lórí nínú àwọn organization tí mo mọ̀ dáadáa tí èmi àti wọ́n ti fi jọ irú òyìn àti bẹ́ẹ̀ ń pa wọn kan ní yusuf UCIF ìgbàgbàgbé ìgbìyànjú wọn pọ̀ lórí kánmọ́ ti wàhálà lórí àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàláhì làbí gbogbo ẹni bá sì débẹ̀ yóò padà rí pé nínú míǹtì dáwà onílẹ̀ onáwà ògbòrú àwọn nǹkan báyìí nínáwó sí bẹ́ẹ̀ anáwó sí tọ́lọ́wọ́n bá fẹ́ ká ní ìsìn bẹ́ẹ̀ náà wá láwọn tó wá jọrú eléyìí náà lẹni tí ń bẹ láti mọ́lé ohun ìdẹ́wọ̀n lóòótọ́ àwọn ń bẹ ní detention wọ́n ti dìde nìyẹn tàbá mọ̀ pé kan ni ó ní ìdí tí ó fi jáde ọ̀nà àná lórí ẹ̀ nínú àwọn tó tún jọrú eléyìí náà ó lẹ́nu yẹ pé wọ́n ìpàtọ́fà rẹ̀ àwọn kìdínápà wọn ti kìdínápà wọn ti di gbé wọn béèrè fún ránṣọ́n pé ọlọ́nla wa lásìkò yìí o àwọn ẹlòmíín ní sìn táwọn sọ di bísínẹ́sì ni lọ́dọ̀ tí wọ́n bísínẹ́sì ọlọ́kùnrin wọn ti sọ rẹ̀ sọ́dọ̀ kọ̀ọ̀kan wọn wà mọ̀ sáré ẹni tó bá ti dé ọlẹ́mọ̀dìmọ́ àdìmọ́ wọ́n lè gbé látòrí twenty million wọ́n lè padà wà láwọn gba five million ní wọ́n lè padà láwọn gba two million ní àmọ́ wọ́n ti kọ́kọ́ ṣáàjì ẹ̀ lówó ńlá yìí kọ́lọ́kọ́ làwọn akóso àmì ìkọ̀kan wọn. gbogbo orú àwọn ọ̀nà báyìí àwọn ọ̀nà tá a máa ń náwó sí rèé mùsùlùmí tí ó gba àwọn ọ̀nà dáadáa báyìí bá wà ń lẹ́yìn tí ó wá ná síbẹ̀ gbogbo nígbà tí ó kàbọ̀ látàná lónìí káàdì kébi wọ́n náwó sí ọkọ̀ ogun girlfriend ibi wọ́n náwó sí wọ́n lọlé ọtí ọrọ̀ tí gbogbo àwọn èèyàn ibi wọ́n náwó sí wọ́n kàn lọ sanwó òtẹ́ẹ̀lì kan kalẹ̀ wọ ọdún kan gbèjọ́ lọ́wọ́ kan ti fẹ́ wọlé kọlì free ṣé oṣù kan ó lè mọ́tò tẹ̀lé ó sì sanwó rẹ̀ kalẹ̀ gbogbo àwọn ilé jẹ́ pé àwọn àwọn ọ̀pọ̀ náwó ni aláìwò lẹ́jọ́ tí ó rú dọ́gbé lálùkìyà wọn annabuwa muhammad sallallahu alaihi wasallam la ya zalo qada ma abidin yawm al-qiyamati hatta yusala an arba'a ó lé alùkìyàmọ̀ ẹ̀ṣẹ̀ wa ò ní kú lójú kan báyìí tí wọ́n fi bèèrè nǹkan mẹ́rin kan lọ́wọ́ wa nínú nǹkan mẹ́rin yẹn wà á máàlì yìí wọ́n béèrè ń pa owó wa tá à ń ná wọ́n béèrè lọ́wọ́ wa dúkìá wa wọ́n béèrè nǹkan méjì ni wọ́n wà béèrè lọ́wọ́ wa pa owó wa min aina tasaba ta ṣe gbọ́dọ̀ jórí wọ́n pèrè owó ògbó láti rí agbẹjọ́ tàbẹ́rù ń parẹ̀ ṣé owó àti bísínẹ́sì ni owó sí ọwọ́ wa ni owó àágùn wa ni wọ́n bùn wa ni sadaka ni fún wa ni wọ́n àròjọ́ ọbí àti owó min aina tasaba owó wà fi máa àǹfààní ojú ẹjọ́ tá rò lórí owó ní pẹ́tọ̀ àti ríbi ọdí rówó ìbùlọ tó wà náà sí ṣẹ́ni pé wàhálà wà tí gbogbo ẹni tó bá lówó mọ̀ pé méjì yìí ọrùjọ rẹ̀ lálùkìyàmà ìbù ọtí rówó ẹjọ́ àkọ́kọ́ ló fi ẹ́ níjọ́ náà lálùkìyàmá ẹlòmíì yóò fẹ́ lìbí àkọ́kọ́ kò bá pàṣì yẹn lẹ́ẹ̀kì jàmá kó bá àkọ́kọ́ ti kó bá ẹlòmíì yóò pàṣì níbo ló ti rówó ọ̀nà àláàlì ni àmọ́ bó ló ná sí ìdí ó kó bá lálùkìyàmá min aina kitasabahu wa fi ma anfaqa min aina kitasabahu wa fi ma anfaqa mo lọ ti kówó lẹ́jọ́ ọ̀rùjọ́ mo lọ ní àti ọ̀rọ̀ tọ́ rẹ̀ ẹwàrí tí ó wà já fẹ́ ìjẹ́rí pé alukurani ti ọlọ́run ti là wá ló ó ti là wá lóye o ó sì ti la ọ̀nà fún wa inna hadaina usabila imma shakira wa imma kafura ọlọ́run ti di la ọ̀nà méjèèjì òní sọfẹ́ rí ọ̀nà tó tọ́ ọ̀nà rẹ̀ rí sọfẹ́ máa rìn jẹ́ òun rèé ìntọ́ bá wá tíìlì fún rẹ̀ yóò jù ní so ọ̀rọ̀ ìgbàtọ́rọ̀ náà sọ bá ti náà múwa ó sọ múwa o èyí tàà tún tẹ́ ìníṣe kò tí ìmọ̀bùlà nẹ́dà káwọ́tọ́ tún ní mọ̀sọ́rìbù zaka bá a bá gba owó zaka ń bùlà mọ́ ná sí kéèkì entirely but generally bá a ti ẹ̀ fún olówó owó rẹ̀ wọ́ ti zaka o owó rẹ̀ wọ́ ti zaka o owó rẹ̀ ti ju ti zaka lọ àwọn bí láfẹ́kọ̀ọ́ ọmọ free torí láyé lónìí ọ̀gọ̀rọ̀ gbọ́wọ́ àti mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àlẹ́bùwà Muhammad ní sọ̀lá àtọ̀ ó ní tó bá dìrọ̀ ní ayé afẹ́ lówó lókù táwọn èèyàn ń mọ̀ wá wọ́n ní wọ́wọ́ làwọn ti kù jọ làmánì bá wà nílé kálukú fẹ́ lówó ni by all means by any means kí n sáà ti lówó ìtókù ti kálukú ń dùn nù èdè burúkú lọ́wọ́ nígbà bá wọn ṣe òun àwọn ẹni bá gbé pẹ́lí díẹ̀ tí mo ń gbọ́ wà sí àbọ̀ náà láfún wà sí lòun wà sí wà lápá lára tiẹ̀ náà àwọn yóò ní wọ́n wà jẹ́ alákàjẹ́ mo ti fẹ́ mọ́ rówó yóò mọ̀ wá yóò mọ̀ sọ. ibi ó wà lágbára sí kejì ni o ọ̀rọ̀ èmi ni mo lówó mi tó bá dẹ̀ ṣe wù mí ni mo ní o akàgbé sọ́dọ̀ rẹ ni àníwọ̀kọ́ lọ ní tọ́lọ́wọ́ ṣe ń júwe pé ó dọ́dọ̀ sí ẹ náà ní kò sí gbọ́dọ̀ dúró lọ́dọ̀ rẹ owó gbọ́dọ̀ máa ń lọ ní owó ó gbọ́dọ̀ máa ń lọ tó jọ́ tó bá ti ń dọ́dọ̀ sí ẹ tó ń kó pamọ́ ọ̀lẹ́jọ́ tó rùn pa rẹ̀ alkiyama ìjọba dọ́dọ̀ sí ẹ tọ́lọ́ rẹ̀ tí ẹ pé ó kúrò lọ́dọ̀ rẹ̀ lóòótọ́ ń gbóná síkú ìbùnà direct rẹ̀ sí ọrùjọ rẹ̀ alkiyama ìdákùnrin gbogbo ẹ tó bá mọ̀ pé á ah, ẹlòmí ọgbọ́ á ah, ọlọ́wọ́ bá ti mí ní náwó náwó ọlọ́wọ́ mabi bí ọ̀nà sí ọlọ́run ti júwe fún wa wà á tàlí máa là aláhùbì yìí dàwí ẹbí rẹ àkọ́kọ́ náà wàlìyàtà máa ọlọ́run ìjọ ọmọ ẹ̀dáwó sí tó òfin tí òfin ní kágbákò bá lálẹ́ kìyà máa máa ná lórí àwọn ọlọ́run níbi tí wọ́n máa náwó tí tí ò lè dẹjọ́ fún lálùkìyàmà àwọn tí ń tọrọ owó tí ń béèrè lọ́wọ́ rẹ̀ máa ṣe fún wọn ọlọ́run ní àwọn ibi tí sínú àwọn tí ń bẹ lóko gbóòsù lọ́ọ̀tì kò lóko àwọn bí náwó rèé ẹni tán sì gbìnàpọ̀ àwọn bí wọ́n náwó rèé ìjọ ọba rọ náwó náwó tán bá gbé wa dìde báyìí ọ̀ ní move and inch tí wọ́n bìbí ọ pé owó tọ́ ná láyé ń bò lọ ti rí nǹkan tó wá rí tán bò lọ fún wa náà sí jẹ̀mọ́ ó gba kárùn-ún àti ó gba kárùn-ún ọlọ́rin lára dáadáa rí o ọlọ́rin lára dáadáa rí o ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وأقام الصلاة وآتى الزكاة والموتون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ọlọ́dàkùn fún wá sí àlùjánnà ṣe ṣe kàwákọ́ máa àlùjánnà dákùn ṣàánú wa gbà wá lẹ́rú mọ́dàgùn ẹ̀bí wa mọ́dàlú wa láyà má sọ́pọ̀ ọ̀gbọ́n wa jẹ́ nínú dáadáa ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين ومن السبيل والسائلين وفي الرقاب وقتني فأقام الصلاة nínú dáadáa tọ́lọ̀wọ́n bá lẹ́ni bá ń ṣe bẹ́ẹ̀ oró orí tí ó sì fi sí àdìjẹ́nà sí nìpé lẹ́yìn àwọn ń ta àkàyí àwọn ẹni yóò tún máa wá kí wọ́n àkọ́ ọmọ Eh, yá tàríkà sọ́lá ìwọ́tọ̀ ìkírun tó ń gbọ́ wa alọ́rọ̀ ta fẹ́ bá ọ̀ṣọ́ ẹlòmíì kìí kírun ọwọ́ àkọ́kọ́dá àwa yìí gan adájà wọn ti ń kírun lọ ah, kí ló fi wọ́n tiẹ̀ kí ló fi wọ́n torí pé ìgbà tó lọ́wọ́ bó mọ̀ ká àwọn tó dáa nísìn àwọn táwọn tó dáa ó mọ̀ sí ní káyì ó ti sọ̀rọ̀ yìí máa ń nì lódìdí ó sọ̀rọ̀ ká náwó sí àwọn tó ní àmọ́ ẹ̀lẹ́sì ó tún wá ń sọ nípa wá sí ni wà àkọ́ọ́mọ̀ sọ́là ìwọ wá kírun wọ́n wá ní wọ́n da ń kí lọ ọ̀dá tó wọn ọba ní ẹjẹ́ kírun jẹ́ ìṣòro pé ìwà rẹ̀ ò dá ẹ òun kù síbi àìdá nù níbi òun kù sí nìyẹn òun tó wá kù síbẹ̀ òun ló mọ tó ṣẹlẹ̀ tó fi tó fi kù síbẹ̀ amáyọ̀ tó pé bá ń pè lómi oníṣẹ́ kí ni jọmọ́ oní yóò fi ọlọ́wọ́ bá padà òfin ọlọ́wọ́ bó mọ rì ní gẹ́gẹ́ bí òfin ọlọ́wọ́ òfin ọlọ́wọ́ mọ rì ní gẹ́gẹ́ bí kíláàsì ṣùgbọ́n ẹni tí ó ti kírun ọlọ́dà tí ó kírun o tí ó kírun tolóhùn ní ìfẹ́ olóore tolóhùn ní náwó fáwọn èèyàn tolóhùn ní sàdákà tolóhùn ní sàánú àwọn ẹnu mọ àìkí ìrùn rẹ̀ rẹ̀ yóò yẹ lọ́sẹ̀ rẹ̀ lálùkìyàmọ̀ torí pé lálùkìyàmọ̀ nǹkan méjì lábẹ́ ìrù lórí lórí ọlọ́run ó béèrè ẹ̀tọ́ tiẹ̀ nǹkan àkọ́kọ́ nù àwa ẹ̀dá síra wa àátúwá béèrè ẹ̀tọ́ ara wa lọ́wọ́ tọ̀ nínú àwọn nǹkan tó wá jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́hun ìtọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tí ó kọ́kọ́ wá béèrè lọ́wọ́ ẹrú lálùkìyàmọ̀ pé inú ẹ̀tọ́ èmi ọlọ́run tó yẹ kọ́ fún mi awwalu ma yus'alu 'anhu al-'abdu yawma al-qiyamati as-salah ìròyìn ó bá dáàlì kìyàmọ̀ ànábì ní wá dijọ́ náà ká ní ìrùn yẹn bá pé mo ti yẹ ká kí ìrùn ọlọ́run sì firi rẹ̀ ẹ̀yà ẹ̀fí mo lọ́sọ̀ọ́ kan mi bí òun ni ò bá pé ọlọ́dẹ má ti béèrè nǹkan mi lọ́wọ́ rẹ̀ kì í rọ́nà lọ́wọ́ a bá yàn láti sọ fún ọ wọn mọ̀ irun rẹ̀ lè ní loopholes tó bá dijọ́ náà náfìlà yẹn lọ́wọ́ ọba ó bọ̀ fi bí àwọn loopholes yẹn lálùkìyà mọ́ náfìlà tí náfìlà yẹn bá wá kọ́ bá gbogbo ẹ̀ tán ní ó tó wá kú tọ́ ya ẹja béèrè nǹkan tó kù lọ́wọ́ rẹ̀ tó ṣe bá ti fẹ́ẹ̀lì bí irun ọ̀lọ́bì kankan yìí làwọn onímọ̀ míì gan-an náà wípé ẹni tí ò kírun gan ṣé mùsùlùmí ni ṣáà àwọn tó pọ̀ tí èsì kékeré ní àwọn onímọ̀ wọ́n ní káfíìrì lẹ́ni tí ò bá kí rùn kí lẹ́pẹ́ yìí káfíìrì lẹ́ni tí ò kí rùn bóò lọ́ ṣe wà ẹgẹ́ bí mùsùlùmí tó wà ní kí rùn wọ́n ní káfíìrì lọ káfíìrì wọ́n ń dúró ànábì sọ náà rẹ̀ pé al-ahadu alladhi baynana wa baynahum as ó ní nǹkan tó dàbí àdéhùn dábì náà ṣèyàtọ̀ láàárín àwa àtàwọn aláìgbàgbọ́ yìí ni ẹni ẹ bá wá sí ibi tó ń gbé kalẹ̀ káfàrọ̀ lọ níbẹ̀ ti káfì sí. ó jẹ́ pé àwọn tó tún pọ̀ lọ́nà ní ó ni o tó bá ní ọ̀daràn àgbàdà àwọn wájú ọlọ́run láti kìyà mọ́ ọ̀daràn lẹ́ni tí ò kí mu àbá kì kan dá kan sí ìwọ náà ọ̀daràn yọ ẹlòmíì láyé rẹ̀ àṣùbọ̀ àdìmọ́ntì ẹlòmíì lórí ìdìmọ́ntì ẹlòmíì orí rọmọdọ́nù yìí ti dé mímọ́ ń kírun ẹ eh, gbogbo orú wọn bẹ́ẹ̀ abẹ́lọ́ ọlọ́mọdé tí wọ́n lè filẹ̀ mọ́jẹ́ tí wọ́n lè máa kí lọ. ẹlòmíì kódà àtúnṣe ọdún rọmọdọ́nù yìí náà bí tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́ bá dé yóò kàn kírun àṣùbá níbi kírun tàràwì ìdálẹ́. tàbí láǹfààní tàràwì ìdọ́rùn kí náà kírun lórí àtàràfin tàràwì rẹ̀ òwúlò òwúlò o jọ jáde kó ṣàlékún sí máa ní ẹnìkọ̀ọ̀kan ọlọ́wọ́ bá ní wa akọ́ ọmọ so àwọn tí wọ́n máa ń ní àwọn àwọn dáadẹ́ ní ń kírun lọ ọ̀dà ọlọ́ọ̀dà ọlọ́ọ̀lẹ́ni ó dá lọ́dọ̀ tó ń kírun àwọn sàlàyé kiri kan náà fúnra àwọn tó máa ń sọ gbọ́rọ̀ ẹ ọmọ tó ti wọn níbẹ̀ òun ṣe bí òun máa sọ ọmọ làkejì ìwà òun sì dáa òun sì ní ìwà pẹ̀lẹ́ lójú wa kọ̀ǹkúrúdù pé látara bóun ṣe rí yìí ó wá lẹ́nìkan tí ń kírun kò wá rí bẹ́ẹ̀ lórí kọ̀ǹkúrúdù pé adẹ́kùn dàjẹ́ nìkan òun bẹ́ẹ̀ ta ẹni wájú ọlọ́run wọ́n á bá kápá wọ́n á bá kápá mistake ni o sọ́rẹ́ ni tí ń kírun kò wá dá níbi ká wúwa sọ́mọ nìkejì bóyá kò dáńbi káwùwà sọ́kọ kò dáńbi káwùwà síyàwó àbí kò dáńbi káwùwà sáládùúgbò àbí kò dáńbi káwùwà sí ẹbí ojúlùmọ̀ ọ̀rẹ́ sọ́ni bí ó ti dá o àti ibi tí ó ti dá yóò gbà ládá bí ó ti dá yóò gbẹ̀sẹ̀ níbi tí ó ti dá àmọ́ bá a bá gbé e sórí òṣùwọ̀n ìtumọ̀ rẹ̀ ni pé ó dá lọ́dọ̀ ọlọ́run ó ṣe kí ni kò dáa lọ́dún èèyàn ìtumọ̀ rẹ̀ ẹni tó bá yẹ pé ń kírun ń ṣe dáadáa sọ́nà àmọ́ kò níwà dáadáa sáwọn èèyàn ìtumọ̀ rẹ̀ ni pé ń fi dáadáa bọ́lọ̀wọ̀ ọba rẹ̀ lù ó wá ń fa ìdá bá àwọn èèyàn lò dóò àìdá tí ń bí báwọn èèyàn lòun ẹ̀ṣẹ̀ lòun náà torí yóò padà kọlu ọlọ́run látara àwọn èèyàn àmọ́ kì í ṣe tó kọlu ọlọ́run direct kò sí kí lásìkò náà kò kọlu ọlọ́run ọba directly àmọ́sọ wá rí ni tí òun ò kírun kìí kírun àmọ́ ó dá lọ́dọ̀ òbí ó dá lọ́dọ̀ ẹ̀bí ó dá lọ́dọ̀ ọ̀rẹ́ ó dá ó dá lọ́dọ̀ ojúlùmọ̀ ó dá lọ́dọ̀ akọ ó dá lọ́dọ̀ àwọn àwọn ní mímọ̀ náà máa ń ròyìn kó dà àwọn aláìmọ̀ sáfẹ́ ìkóyàn rẹ̀ kiri ó dá lọ́dọ̀ àwọn ó ní ìwà ọmọlúwàbí ẹ̀mí rẹ̀ tí wọ́n bá sọ́mọ̀ láti jì sọ́rí tó máa ń tún ṣẹlẹ̀ ní pé ó dáa lọ́dọ̀ àwọn ẹ̀dá àmọ́ kò dáa látara ìkírun lọ́dọ̀ ọba àdẹ́dà ó yà àlùjànnà tá wá fẹ́ lọ wọ̀ lálùkì àwọn ọba àdẹ́dà ló fẹ́ fún wa ní àbáwọn ẹ̀dá ẹ̀dá òjàmọ́ àwọn. ìjákùn tó wá bá làákà ìmú káwá mọ́ da lọ́dọ̀ ẹni tí ó fún wa káwá da lọ́dọ̀ ẹni tó ṣe pé òun gbé ìrójútu ara rẹ̀ wájú ẹni tí ó fún wa nídẹ́kùn polú yẹ ká ti da méjèèjì jẹ̀mọ́ so ìwọ tó ń sọ ọníwà ọníwà pẹ̀lẹ́ ọmọlúwàbí ni ọ ẹnìkan tí wọ́n wá níwà kò wá jọmọ ní àbí automatically ọwá ní wọ ọdá jẹni tí a ọ̀dá jùlọ olúwájú ọlọ́run olúwáníwà láti ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọn àmàrà bẹ̀rẹ̀ láì wọn yọ mẹ́rẹ̀ ààfin wọn kìdá wọn yé wọn mẹ́láìka wọn kìdá wọn lẹ́yẹ wọn àtàn mọ́ra àkọ́bí dàwọn kọ́rọ̀ wọn yẹ dáàmà wọn mẹ́tàkì wọn bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ ọ̀sà ilé wọn fi tí ó bá tí ó bá jẹ̀ pààyàn lẹ́rìí tẹ́yẹnyẹn oríkì ni àwọn agẹ́gbàjà àwọn eleha tó nri ẹ̀ lọ nítorí pàwà tẹ́ ń wè yẹn àwọn àkíń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn àwọn ẹlẹ́yà yẹn ń sọ̀rọ̀ ẹ̀yìn kò sí ẹlẹ́yà tí ń ń sọ̀rọ̀ ẹ̀yìn ibi burúkú ẹ̀sẹ̀ mo ní àmọ́ ah, lọ da jùlọ kóra ìwọ́ wọ́ọ̀sì jùlọ ẹlẹ́yà ti ń tabo ìjàmbá àwọn èèyàn owó òṣìṣẹ́ ọlọ́run directly ó ń ṣe ọlọ́run indirectly òun ṣe ọlọ́run lọ́nà òjò mọ́ indirectly níbi ń ṣe ọlọ́run nítorí pé àtàrà ẹ̀dá lòun gbà fi ń ṣe ọba dẹ́dà àmọ́wọ́ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní gbogbo obìnrin mùsùlùmí gbọ́dọ̀ máa bo ìwòho wọn. ìwọ wá sí tiẹ̀ kalẹ̀ ìwọ mọ̀ọ́mọ̀ kọjú sọ́lọ́run láti mọ̀ ṣe ọlọ́run directly ni ìwọ ń ṣe ọlọ́run ọba sòṣè so mọ̀ wòra rẹ kọ́ da jù wọ́n lọ mọ́ ìwọ náà tóra rẹ síbi àìmọ́ borí kẹlẹ́ àá náà tóra rẹ sí níbi ọ̀rọ̀ ẹ̀yìn. sẹ́ni nǹkan wọ̀nyí agbọ́dọ̀ gbàgbọ́ yìí rẹ̀ dáadáa sọlọ láwọn ẹni rí o wá àkọ́mà sọ̀láta wà á tàlùzàkà nínú ta tún wá gbọ́dọ̀ pẹ̀lú àwọn alákìyèsí pé rọ̀ ní nínú tuntun jẹ́ pé tó dá lọ́dọ̀ tó wọ́n lọ ó ní pé àwọn ẹni tá a wú ó tún máa yọ zàkà. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم كنت وجعلك وفشل وأنا مدوين وفشل وأنا مدوين zakani yíyọ ó bà nínú jẹ́ pé lóyè láyé lónìí àwọn but n ta wá rí kó dàbí kó fakínì yẹn ìmọ̀ ló sọnù kí ló sọnù jama ìmọ̀ àti àlàyé ìmọ̀ nípa ìdàgà torí òfin ọlọ́wọ́n ọba ló ní ká yọ zàká àti ọlọ́wọ́n ọba sí ni ṣùgbọ́n lónìí àwọn èèyàn ò yọ zàká mọ́ kí ló fà á ẹlòmíì ìmọ̀ ni ò mọ̀ ń parẹ́ òun ṣe bí n tán ní kó òun O yọ pọ̀ ó wá ń torí ẹ̀ mọ́ kò wáyé dàgbà ó ti sọ ní burúkú wájú ọlọ́wọ́ tó bá ń lọ. níwáyé iṣẹ́ yìí kan àwọn àfáà púpọ̀ lára ń táwọn àfáà ni ti ń bọ̀ wo ní gbogbo àwọn èèyàn tọ́lọ̀ ní bó ti torí pé nítorí wọn bá ní ayọ̀ ní zàká èyí tó ṣe pé níjọ́ tó wó bá tó ń tán ní ayọ̀ zàká lé lórí bí irú owó bẹ́ẹ̀ bá sọnù ní owó kò àfẹ́tì wa lápèjúwe àti zàká góòlù o àti zàká sílvà o iye kan náà làwọn yọ bẹ́ẹ̀ ìtumọ̀ iye kan náà ni pé pàṣẹ́ntéèjì kan náà tábà ti mọ iye tí zàká jẹ́ ní góòlù ní sílvà àwájú báyìí owó yẹn sọ́nà 40 ní tó bá wọ́ọ̀tì lówó nàní àfihàn yàtọ̀ which is 2.5 percent out of 100 percent. ẹlòmí àwọn òbí ara 2.5 ẹni gbogbo olóòtú gbọdọ̀ sọmọ ẹ̀hún hmm, hmm, hmm, ó gbọdọ̀ níye tó wò rí ó pè ẹjá mú lágbójú gbogbo sílvà láwọ́ lọ́wọ́ ta wà yìí nísìn àpilẹ̀ tí ń lọ bí i ah, níta àwògbẹ yín jọ níbi ẹgbẹ síbi two oh five ó hmm. tó bá máa wọ́n sí náà ní sùn ó lè mọ́ kọjá two twenty tóró ojoojúmọ́ ní máa ń yí bí dọ́là ṣe ń lókè ṣe ń lọlẹ̀ ó àfẹ́kì owó owó yàtá ẹ jẹ́ ká mọ̀ pé bóyá alákòjú èpè two hundred thousand naira ló wà máa wò kàn ó zàká ti wọ owó rẹ̀ ní ti eh, gold mo lè sáré ní ìwò torí àwọn yóò àwọn àwọn tó yẹ kó máa ṣe wọ́n gbìyànjú rẹ̀ àmọ́ kọ́lọ́kọ́lọ́ wà lọ́wọ́ tó sì ṣàbẹ̀wò fún wọn. ní ti gold òun ti lé ní two million báyìí jẹ́ àmọ́ tá lè máa tú a èyí táwọn national moon sighting committee ló ń gbé bẹ́ẹ̀ ẹ ọmọ wù ní kéèyàn máa fi kéèyàn máa fi wọ́n wò kìí dájú wá ní four days ago wọ́n ní rìsọ́ọ̀bù zaka two million five hundred and six thousand naira nine hundred and sixty kọ̀bọ̀kú two million five hundred and six thousand nine hundred and sixty naira sorry two point five ẹgbẹ́ kan two million five hundred and six thousand naira. nítorí owó yẹn bá wá pé ẹ bá nílò owó yìí lọ́wọ́. O ti wà dà owó ní ti wà dàtà tí mú dàtà tí kí ni ó ti wọ̀lú ẹ̀ wọ́n wá wò fi tó dé o òfin tó wá dé zakari ọ̀tọ̀ ní pé zaka ti dé mi sọ ó pé ìròyìn owó ta sọ ọ̀tọ̀ wá ní hawalanul hawl zakari yẹn níjọ́ tó wọ ẹ̀ bá ti pé two point five oh six ta yìí ká ní ọmọdé ọmọdé ìwé yẹn ti wọ bẹ́ẹ̀ zakati wọnú owó rẹ̀ lọ́dún yẹn náà àmọ́ bí ò bá ti yọ lóṣù yìí bí ò yọ lóṣù tí ń bọ̀ bí ò yọ lóṣù mẹ́ta tó tó lóṣù mẹ́rin márùn mẹ́fà ọlọ́ni kì í lẹ́sẹ̀ torí kò tí ì dọ̀ọ̀ràn yàn fún ọ zakaka ti wọ owó rẹ̀ ni kó tó dọ̀ọ̀ràn yàn ó dijọ́ tó yẹn bá di pé odidi oṣù méjìlá wa dáńdì lórí owó hm? wọn nígbà náà dandan wá ní kó ọyọ zakaka àìwá yọ́ mọ́ngbà náà yóò mọ̀dẹ́lẹ́jẹ́ ẹ máa wá jẹ́mú tó dé o májẹ̀mú wa ni pé ń tọ́ tó wò ti pé mìsọ́ọ̀bù báyìí two point five lákòjú bẹ́ẹ̀ni náà ṣe wá ń gbọ́ bùkátà less than owó yẹn less than two point five jẹ́gbẹ́ tó wọlé bá wọn three point five àtúntò million tó wọlé àtúntò five million àtúntò àlẹ́ sí three point seven owó yẹn dáhùn bó ṣe lóun lọlẹ̀ tó kò já wálẹ̀ kúrò níye tá pè ní nìṣọ́ owó pé wá ń gbọ́ bùkátà ó sanwó sukú ọmọ ó sanwó iléèwé ó sanwó gbá ó sanwó àwo kádìbíṣẹ́sì náà ló ṣe ó rajà ó ṣe gbogbo ẹ̀ gbogbo ṣe ń ra tó òdínkù ó yà bí irú ẹni yìí ìjàkà ti wọnú owó rẹ̀ tó bá wá ṣe bẹ́ẹ̀ fún odidi oṣù méjìlá bọ́dún kan dẹ̀dẹ̀n ó gbọ́dọ̀ lọ́yọ̀ yóò dàgbà èlò wà ní kúyọ̀ ẹ bá mú kakúlé kan náà ẹ̀wá divide ní two million five hundred and six thousand naira nine hundred and sixty naira ní ẹ divide by forty ìdáwó kí ni ó for one. five hundred and six thousand naira nine hundred and sixty naira Two million five hundred two million five oh six nine six zero divided by forty ẹ̀ mọ̀ ohun tí ó fún wa. Ah, bọ́ọ̀ bá dúkìá ọ̀jẹ̀ ló fún mi níyà tó sọ ọmọ yóò jẹ. ká lè mọ níta ń ṣe ká lè mọ bá àti jàǹbá ara wa tààrù ń jàǹbá lọ́wọ́ bá subhanahu wa ah, ok oh ok nine hundred and sixty àbí divided by forty ìrọ̀rùn wa sixty two thousand naira six hundred and seventy four kí ló gbé sixty two thousand six hundred and seventy four after ọdún kan téèyàn ti ń gbọ́ bùkátà ẹ dákun ẹni tó ní two point five million ẹjá wa sọ kó wá sọ seventy thousand naira ìjáde bá bí tí ó ti máa ṣokú ààbò ah, dára ẹ̀ẹ́mú eh, pàdánù káà bí pé kí 2.5 million ní 70,000 naira rẹ̀ sọ nígbà bẹ́ẹ̀ ní kí mo ṣàgbákọ́ kí láti bùnà wọn àáfikún yà rẹ̀ nù tàbí kún yà níwọ̀n yóò jẹ ọládúró owó báyìí ẹnu mọ iye báyìí wá sọ lọ wá sunkún àwọn àkájì nínú ìdí wọn sunkún lé lórí ìjàkánu ìjàká iye tí ìjàká wà nínú òun káwá lọ́jà lèyẹn ń ta à ń pè ní zakato ẹ̀rọ ó lè tìjà ẹni tí ń tajà ṣẹ̀pẹ́ ọlọ́jà ọlọ́jà yìí máa ń lówó nípa mọ́mọ́ ọ̀làjúlọ àwọn tí máa ń tajà kí làwọn máa ń fowó ṣe wọ́n máa dáwó sínú bísínẹ́sì tí wọ́n fẹ́ gbọ́ bùkátà wọ́n kàn fàyọ nínú bísínẹ́sì náà ni tóńtó tó lọ́jà bá bẹ́ yọ zàká tiẹ̀ yóò sí gbogbo ọjà rẹ̀ kò ní sí níye tó rà o yóò sí níye tó náà mọ̀ pé òun fẹ́ tá tèrètèrè tó fi fóònù yìí tó wá bẹ́ẹ̀ tà lápòjú rẹ̀ eight hundred thousand naira ní ọ̀tà àbí ó wá nínú fóònù yìí mẹ́wàá yóò sì gbogbo ẹ̀ eight hundred thousand mẹ́wàá ìlónú eight million naira sọ yóò kó yín sẹ́gbẹ̀ẹ́ kan ó ti ní fóònù mi two hundred thousand tó yóò wá sí gbogbo ọjà rẹ̀ tó ní ṣọ́ọ̀bù lọ́dún ni tó wá kọjá ìjọ ọ̀tún twenty million ó wọ zaka àbí ìwọ zaka ó ti wọ zaka tó bá di ọdún tí ń bọ̀ tó ti kóṣù méjìlá yóò wá tó sí gbogbo ọjà yẹn bó ṣe kọ́kọ́ sí níjọ́ alákọ̀ọ́kọ́ yóò wá sí bẹ́ẹ̀ ní ẹlẹ́kejì tó bá sí lẹ́lẹ́kejì lọ́dún yẹn tó bá ti tó yẹn ò já kúrò níye tá a pè ní dédé owó zakai lẹ́gbà tó síjọ́ sí olóṣù ìgbọ̀ sí seventeen million gbàdúrà máa padà bí sí lọ́dún tó ń bọ̀ ó ti di twenty million ó ti di àbújá wálẹ̀ fifteen million orí fifteen million yẹn ni yóò ti yọ zakai yóò kàn gbé ní pé fifteen million divided by forty yíwọ ní fi ń tajà ẹ dákun ẹjẹ àmọ́ yọ sàkà wa o ẹjẹ àmọ́ yọ o ẹlòmíì wa ń bẹ olọjà olọjà o tún lówó pamọ́ bóyá ọjà rẹ̀ lápòjúwe ọjà tí ń ta bísínẹ́sì rẹ̀ tí ń ṣe bísínẹ́sì yẹn wọ́ọ̀tì three million lákàntì náà ó sì ní kan tó pè ní reserve bóyá yóò bí two million naira wà níbi kan ó di èlò bá papọ̀ ó di five million. ó tún wá lọ kó sọ́dọ̀ ẹnìkan náà obìnrin lọ ṣe business bóyá bí one million yóò sì pọ̀ ó dè ló six million. ó tún wá nílẹ̀ kan ilẹ̀ yẹn ó fẹ́ tà á ni kì í ṣe pé ó fẹ́ kọ́lé sórí ẹ̀ ó fẹ́ ta yóò mọ̀ wọ́n tilẹ̀ yẹn ilẹ̀ yẹn wọ́n two point five million òun náà ti dọjà yóò pa gbogbo ẹ̀ papọ̀ ní o yóò ṣe owó bísínẹ́sì yóò ṣe owó ilẹ̀ yóò ṣe owó tó ní pamọ́ yóò tún ṣe owó tó tún lọ fi ń ṣe bísínẹ́sì pẹ̀lú ẹlòmíì gbogbo ẹ̀ ni ó ṣe pọ̀ lọ́dún tó fẹ́ bẹ̀rẹ̀ o gbogbo ẹ̀ ni ó wà á pọ̀ lọ́dún tí ó bá wá yọ zakari kò yẹ nǹkan tó ní tí òun làwọn tá ń pè lálẹ́ mùsùlùmí àwọn tó ṣe pé à ń lò ní ìta bá ń lò àyè máa ṣe kí zaka wọ bẹ̀ irú àwọn kan wọ̀ èlò mọ́tò lápẹ̀jú rẹ̀ mọ́tò ti ń gùn nílé ìjọba ẹ̀ta àà ah, mọ́tò rẹ̀ ti ń gùn mọ́ wọ́n ti four million naira ayẹ́kùn lọ́dọọdún yẹ kó mọ yọ zaka lórí mọ́tò ṣẹ̀rí àní rárá ń lò yóò ní ṣẹ̀ríà ó kà yí ń kára dúkìá tó lé ṣẹ́rí tàbí ní àmọ́ ìzàká ni pé dúkìá tó ṣe kí ni ó ti lé pọ́ ọkọ̀ tó ń gùn kò lè necessity ní ọkọ̀ kódà kọ́ ní méjì wọ́n ní mẹ́ta rẹ̀ ah ọkọ̀ tí ẹnìkan wọ́n two hundred million naira ó lè yọ zàká lórí nǹkan míì kí sí lórí ọkọ̀ tí ń gùn ilé rẹ̀ tó kọ́ ilé yẹn mọ̀ wọ́n ti eighty million naira ṣé lè ti ń gbé ní ọ̀nìbẹ̀ a ilé tó kọ́ yóò bẹ́ẹ̀ ta ní business inú zakato ẹ̀rọ́bí àtìyàn torípò bẹ́ẹ̀ ta ilé o a ilé yóò mọ̀ ilé yìí rẹ́ǹtì ní wọ́ọ̀tì ilé kọ́ ní òsì fi yọ zaka o owó rẹ́ǹtì tó bá ń gbà lára lé ní òsì pọ̀ ní ó fi yọ zaka òfin ọlọ́wọ́n bá wá rí o kí wá la ní ń láyé lónìí kí ń bà wá ní jẹ́ ni pé bí zaka ṣe jẹ́ pọ́lọ́wọ́n bá mú simple tó báyìí tí ò fi hàn wá lè mà àwọn èèyàn sì tún ń sá láti máa yọ zaka fọ́lọ̀ ìjọba ọba béèrè ó ju owó tọ̀ náà fi ṣe fàájì lọ àmì ó kéré sówó tọ̀ fi ṣe fàájì ó dá ẹjẹ́ kẹfọ́ alákòjúwe ẹni tó ní one million naira lọ́dún ìlọ́dún tí ń bọ̀ yóò yọ zaka zaka silver yóò yọ dandan ni kó yọ one million gbogbo bùkátà ni mo ṣe ń náwó tó owó yóò jáwálẹ̀ kó ní one million wọ́n ti lè jáwálẹ̀ kó ń bẹ̀ ní bírísẹ́sì rẹ̀ ọ̀yà ó ní one million ṣẹ́ mọ́lẹ́ tí ó yọ ní dàtà twenty five thousand naira ẹ bá divide over forty or twenty two fún one million divided by forty kí ni yóò fọ twenty five thousand naira ẹni ó ní two million olóòyọ zaka silver kó mọ̀ dodo ní góòdù nìkan ó ní two million gbogbo zaka tí ó yọ kò kọjá èlò fifty thousand naira ẹjọ ẹni ó ní two million lọ́wọ́ ṣé yóò ní lára lẹ́yìn tó ti ń gbọ́ bùkátà two million yẹn kàn wà níwà pé tó ń sowó tí ẹ o fẹ́ fi jẹun oúnjẹ ń lọ ìmú ń lọ aṣọ wíwọ̀ ń lọ gbogbo ẹ̀ ń lọ ìwọ̀ bàtà ìrìn epo sí ń sanwó sukú ọmọ ń sanwó lé àbọ̀ nǹkan ló kọ́ lé ń lọ káàkiri for two million yẹn kàn mí lákàntì ẹ̀ lásán ẹjọ́ ìjọ yẹ kó ní oní 2 million lára kó yọ 50,000 naira fọ́lọ́run lówó zaka zaka ọlọ́run bá nù ìjẹ́ mọ̀pá ìwà yọ zaka wọn

ọlọ́wọ́ bá mọ gbogbo tó ṣe pátá lóòtọ́ àmúbẹ́ kọ́ yànnà náà nǹkan kọ̀ọ̀kan kọ́ wà níwà pé lóòtọ́ lọ gbàfà fún lóòtọ́ lọ juwọ́lẹ̀ fún arákọ́ juwọ́lẹ̀ ní pé olúwa mi ni yọ zàká mo sì yé kí ni mo sì yọ. ìdákun ẹlòmíì wa ń bẹ ọmọ gbọ́yìn mọ́ pa rẹ̀ béèrè o fasalu ahla dhikri in kuntum la ta'lamun. zàká simple láti yọ ó sì simple nínú owó ọlọ́run ọba òfin ni wá lára kó sí lè wo kékeré mọ́ ṣẹ́ni tẹ́ ẹ bá ti ń rí pé kò yọ zàká zàká ní lára kọ́ ó fẹ́ ìyá ẹ̀hàn náà sọ́nà ọba rẹ̀ ọlọ́mọ ti ní àti náà ẹ̀hàn náà wa aqama salata wa ata zaka. wa aqama salata wa ata zaka wal mufuna bi ahdihi idha ahadu. والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون والموفون بعهدهم إذا عاهدوا لا لا دا دا ونلينا وا الموفون بعهدهم àwọn ẹni tó ṣe pé àdéhùn tí wọ́n bá ní ọmọ ń pè ọlọ́lá ẹni rí náà nìyàn náà àdéhùn tí wọ́n bá ṣe ọmọ ṣe kí lágbójọ mọ́ ọmọ ń pè ọlọ́mọṣà fún wa ọ̀rọ̀ rẹ̀ méjì wà làdéhùn tó jẹ́ gbèsè lọ́rùn wa al-ahdu azza wa jalla àdéhùn kan bẹ láàrin àwọn àtọlọ́hun ọlọ́run láwọn ẹni rí ó pé àdéhùn tán bí mi ọlọ́run ọba ṣe wàláhàdù máa alkhalq wàláhàdù máa khalqillah àdéhùn tá ní pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run àdéhùn tí ń bẹ láàrin àwọn àtọlọ́hun ni pé iyyaka na'budu wa iyyaka nasta'in àdéhùn wa ni wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun nínú suratul A'raf Quran chapter seven aya one seventy two Quran chapter seven aya one seventy two ọlọ́wọ́ bá ní wà ìdẹ́ akọ́dàrọ̀ bókà mímbà ní àádámà mímbòhórí yímbòhórí yátàhùn wà àṣìhádàhùn mọ̀álà àmfúsìhìn ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين Ọlá nígbà tí mi ọlọ́run ọba tí mò ń gbé àdéhùn pẹ̀lú àwọn ọmọ ànábì Adama àtàwọn àrọ́mọdọ́mọ wọn tí kálukú wọn ìwálé ayé àwọn náà sì ń jẹ́ ìdìgbèrà wọn ọlọ́ni mo wá ń bi wọn pé alásùbìrọ̀ bíbòm ṣẹ́mi kọ́ ló lúwa yín kọlù bálá ṣẹ̀hìnà kálukú náà máa nẹ́bí adámọ̀ ní ìwọ náà ni àkódà jẹ́rìí bẹ́ẹ̀ pé wọ náà ni ọlọ́ni ń wí báyìí ń jó mọ iye yín báyìí àjọ ń gbé àdéhùn yìí à ń tẹ̀kúnú yawmal qiyamati inna kunna an hadha ghafilin kó máa dálì jáàmà kẹ́mọ́ ni àmọ̀ kó wọn náà lóluwa kódà àmọ́ ni àmọ́ lẹ́ẹ̀mọ́ ni òun ẹmà ní kíni jama inú suratul Baqara aya ogójì suratul Baqara aya ogójì ọlọ́n dájú kan Banu Isra'il ọlọ́n ni ya Bani Isra'il adhkuru ni'mati allati an'amtu alaykum wa awfu bi'ahdi awfi bi'ahdikum يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون ألا لا يبنوا إسرائيل ẹran tí ìdẹ̀rẹ̀ mi ọlọ́run tí mo ṣe lé yín lórí ọlọ́run wá ní wà áwọ́fú lè áhádí ẹgbẹ́ àdéhùn èmi ọlọ́run láfi ní méjìlá déhùn tá a gbọ́dọ̀ pé tọ́lọ́ fi ròyìn àwọn ẹni rèé alìmọ̀fún nàbí àádìhìm ìdá àhàdù àdéhùn tá a bólú wa wá sí nípò nìkan láàmà tọ́sí fún ọdún ẹnìkan láti máa wá ìrànlọ́wọ́ wa àṣàdéhùn pé a máa gbọ́rọ̀ sí lẹ́nu àṣàdéhùn pé àṣẹ tó bá pa wá a máa tẹ̀lé àṣàdéhùn pé tó bá kọ̀ fún wa a máa jìnà sí àdéhùn tá a bọ́lọ́wọ́ bá fẹ́rẹ́ o ẹni bá pé òkú oríire ìwọ tó ọba tó pé ó wá ní àdéhùn tí ń bẹ láàrin àwa ẹ̀dá sí ẹ̀dá ẹgbẹ́ wa àdéhùn ni wá pọ̀ à ń tajà lọ fúnra wa àdéhùn ní ó tàkì ní ìfún ọmọ rà lọ́wọ́ rẹ̀ ó ti díjẹ́ ní àwọn méjèèjì ò lè padà mọ́ ọjọ́ wa ara jà ló wá jọ́gẹ̀jì kọ́ wá ní ìràmọ́ ọ̀ràmọ́ bò àdéhùn ti wà láàrin wa ó ti ra ó ti lọ́nu lànàbí sọ fún wa ní hadith pé albayyani bil khiyar àwọn méjì tó fẹ́ tajà tó fẹ́ rajà lọ́wọ́ ara wọn wọ́n yìí ní option mo fẹ́ rà ní ìràmọ́ máa lẹ́nu yẹ tọ́fà rọ́kọ̀ nígbà bá dì túká thousand one million ní irọ́ ó gbà kò gbà òkè mo ti gbọ́ ìràmọ́ ọlùsọ́bẹ̀ ìtàmọ́ ọlùsọ́bẹ̀ àmọ́ ànábi ni máa lẹ́nu yẹ tọ́fà rọ́kọ̀ tó bá dì túká ni o ìjọ ni àti lájọ negotiate lónìí twenty thousand kí ni kan yẹ ọ̀yà twenty thousand rí ọ̀yà wọlé gbà fóònù àwa tuka wá yé ìpadà báyìí ìwọ wá jáde ní mọ́sálásí wọ́n ilé kàn ti bọ́ta èmi náà ti wọnú mọ́sálásí lọ mí mú wá bọ́ta padà ẹ bá ń gbé fóònù mi ìta mọ́ ìsọ̀rọ̀ mẹ́ bá ń kówó mi ìrà mọ́ ọlọ́run máa jẹ́ ẹ ti ó ti wà sí òní tí ó bá yí padà ẹjọ́ bára yín sọ ni pé a ọ̀sì sánú mi mo padà rí pé mo nídìí owó kan mo fẹ́ dá fóònù padà àdéhùn ni òun abẹ́ gbéṣẹ́ fúnra wa ẹ wa mọ ògiri láti àyín débẹ̀ ohun èló lẹ 2000 naira pàdé òní ohun kò gbọ́dọ̀ mọ́dà ní méjì kó lóhun mọ́mọ́ ògbówó mọ́nu kò gbọ́dọ̀ mọ́dà ní méjì kan ní pé kó má mọ́mọ́ wọn náà ìjẹ́ mọ̀ pé lọ́kọláya àdéhùn ní bẹ̀rẹ̀ àníwá abẹ́fẹ́ra wa ìjọ tó bá ti fẹ́ yàn àwọn ìwọ̀ kan bẹ kò sí lọ́rùn rẹ̀ ìjọ ẹ bá ti fẹ́ra yín báyìí tí kì ní ní ti wà sealed di ìyàwó gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí ìyàwó tó bá ti jọ kọ ọkọ gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ọkọ ó gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdéhùn tí máa ń bẹ láàrin wa so ọlọ́run láwọn ẹni rí ìwà rí tí wọ́n máa ń wù nù ọ̀lẹ́mọ̀fóònù ẹ̀rí ahadihim ìdá lábá ti sàdéhùn ó sì dúró ti àdéhùn náà ibi ládùú ṣáàlá ìjókòó wa ìjókòó wákàtí kan lábẹ́ kó máa jẹ́ ní rọmọdọ́ọ̀nù àtàbí lọ àtúnwá níbòmí tí a mọ̀ lọ bá wà bí mẹ́rin ní ìwọ̀n kárọ̀ mi ìwà yìí ìwọ̀n fọ́lẹ̀ ajẹ́ pé àyà yìí àìkí tánà nù bi idhnillahi ta'ala bó bá tún di lọ́la orí ẹ̀ náà tún ni tààfì máa wà àwọn abẹ́lú àwọn abẹ́lú àwọn bàbá rẹ̀ nìyí kọ́rọ̀ nìyí wà ìlú fọ́lẹ̀ yìí sí lẹ́nu iyyakum ilman nafi'an wa rizqan tayyiban وعملا متقبلا وشفاء من كل وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين امين سؤال طيب وان تفضل ẹwọ̀n ìjà uh, àwọn tí wọ́n wá jagun àwọn tá a pè ní aṣáàbùlù fídílẹ̀ kan wọ́n ní wọ́n ní bóyá àwọn padà jà pé ìbọ́lọ́wọ́n bá gbé àwọn èèyàn kan wá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ní sọ́rọ́ ti fi ìlà fi Quraysh ìlà fi himarẹ́ ìlà tó ṣìtá ìwọ̀sáìf fàlìyà àbùdó ọba àdàbẹ́ àá ètò àwọn mi jọ ẹ̀yìn wa mọ́nà ọmọ ibẹ̀ ń kọ́ alam tara kayfa ayuwa alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil aha alam tara kayfa fa'ala lọ wo bọ́lọ̀wọ́ bá ṣe ń darí tẹ̀ náà àmọ́ àwọn tí wọ́n wà hùn àwọn sígun wà ní wọ́n ṣe kí ni jama wọ́n sígun wà mọ́kà ní àníyàn wọ́n sì pàwọn fẹ́ wú kàábà kọ́lọ̀ tó wá ní à ah, protection ìmì ọlọ́wọ̀n fún mọ̀ pẹ̀lú orí kàábà sóńjọ́ náà ń gba gbogbo tó wá ṣẹlẹ̀ tádánwò tó wá bá wọn wá bá wọn bọ́lọ́wọ́n bá ti júwèé rẹ̀ fún wọn náà Qur'an ẹ àwọn tó wá wà àwọn kèfèrí àwọn ará mọ́kà wọ́n padà wá kó wọn gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ẹrú ọlọ́mọṣá fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run fọ́tọ̀ alaikum salaam. náà ẹni tí ń kówó jọ tó lóun fẹ́ fi ṣe nǹkan bóyá ń dájọ́ kí lọ́dọ̀ ni kó yọ ìyàká lórí ẹ̀ tówó tí ń dájọ́ bá ti wọ ìyàká dandan ni kó yọ ìyàká lórí ẹ̀ o kò bá yẹ pé òun yẹn ń dájọ́ kó lè fi kọ́lé kó lè fi bẹ̀rẹ̀ lé rẹ̀ ní wọ́n ní foundation lè rẹ̀ five million ni ó na ìwọ̀n da pamọ́ mọ̀ lẹ́yìn tí ń da pamọ́ lè ní gbọ́ gbogbo bùkátà lọ owó ní padà wà pọ́dún kan náà ìfí wọ́n ń dákun yóò mọ̀ yọ kíni lórí ẹ̀ yóò mọ̀ yọ zàká torí kówó yẹn dé ní sọ́ọ̀bù wáyé lè ti dé ní sọ́ọ̀bù zàká ti dọ̀ra yẹn kódà wọ́n lọ́mọ òrùka tó fowó lẹ̀ tí ò tí ní control lórí owó ẹ̀ á mọ̀ yọ zàká òun bìí àbọ̀ rẹ̀ torí pé owó yẹn ti wọ zàká òun wá kódà tí yẹn ò bá ní ju twenty naira lọ òun náà tó ní kí sàárà five naira zaka òní tí àwọn ìjàta rẹ̀ lọ́wọ́ wa. kò tí yé mi o kò yé mi kọ́sítọ̀nù yé mi yàwó ṣe sàárà báwo. ayọ̀ tánúwò ayọ̀ ìjà lè yá ọyàn lówó lówó fi ràn yàn lọ́wọ́ àlè yáyàn ká tó lè yá èèyàn lówó lówó fi ràn lòmí lọ́wọ́ àfi ká lọ bẹ́ni tó ní owó lákòjú èèyàn kan kówó tì mí ókó 2 million tì mí for distance mo wá rẹ́ nìkan ah ẹni yìí ọmọ ọ̀rọ̀ ẹmọ̀ láwọn onídìí operation ó jẹ́ sílẹ̀ ọ̀gbọ̀dọ̀ sí láàárọ̀ ọ̀la ayàwó rẹ̀ yọ́gbọ̀n sí cs ah àwọn dókítà ní táwọn bá rí one hundred and fifty thousand níbẹ̀rẹ̀ iṣẹ́ kí n tó lè fa ayọ̀ nínú two million tí ń bẹ lọ́wọ́ mi kì í consult n tó ní tó lówó n tó lè mú wa lò ó láì ní nídìí yọ̀ǹda onídìyàn bá mọ̀ pé ah ibi asúnmọ́ra dé tí n bá sọ fún pé tí mo fi ṣe rèé kò ní kódà òun gan tó lè bá mi wípé lẹ́tẹ̀ẹ́ tí wọ́n á dúró dè mí Wallahu ta'ala a'lam ó ṣe tó owó tó kó fún ọ̀rẹ́ sí ìyẹn lónìí ayiwa káwá lówó ní kéṣà mọ́ náà lèyàn ti gbà á ìwẹ́ tó bá sì gbà nínú tí ẹ̀wọ̀n fi ìmọ̀ ṣe nu mọ́ gbà àmọ́ náà sọ́wọ́ ọ̀lẹ́mọ́lẹ́ handle ẹ̀ mọ́ gbà ní kọ́rùdù ẹ̀ bá ti fẹ́ ní ẹbá kó ẹwà wọ́n lè lò àmọ́ gbogbo tó bá ti nídìí ẹ̀ tó bá ti pọ̀sẹ̀ méjì ẹ̀ṣọ́ fún mi ìyóò ní òjò free irú owó ọ̀wọ́ náà lè máa lò ó ti wọ̀ ọ́ ṣùgbọ́n nírú owó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ lọ́yẹ̀ lọ́kàn kó ti yàn ìyẹn tí wájú ní ìgbà àmọ́ náà o èmi náà kó àmọ́ náà fún yín ẹ̀lú ẹ̀bá bẹ́ẹ̀ àmọ́jọ́ tí bá ti níbi ẹ̀ fẹ́mi tí tìmọ̀ tó bá wọ̀nyẹn lọ kó àmọ́ náà tì oríṣiríṣi bùkátà ni mo ń jáwá lọ́dọ̀ olú ẹ̀ ẹlòmíì lè ya ẹlòmíì lè ní bùkátà ìyẹn náà lè ní bùkátà tí wọ́n bá ti wá ní bùkátà dé ìhùn Allahu a'lam ní ọlọ́ba tó ní wájú tọ́bà ọmọ tó ń sọ. bíyàn bá ti yọ zakalẹ̀ kan ṣẹ́ kan lọ́rọ̀ yàn bíyàn ọmọ yàn lọ èyàn ọmọ yàn lọ ní o lọ́dọọdún ẹ̀kan lọ́dún ní zakadọ̀ràn yàn ẹ̀mí lọ́dún yìí ẹ̀kan lọ́dún lábí máa rẹ́lòmíì inú àwọn tí wọ́n máa ń yọ zakalẹ̀ ẹlòmíì ti múnú Ramadan kó lè bàdí máa rọ ọlọ́run gbogbo ọdún tí Ramadan bá ti dé báyìí ẹ̀rì tí ó yọ zakalẹ̀ sòkó lè máa fi rí kò fi ní máa jẹ́ pé a máa dàrú mọ́ lójú pé ṣé máàkì mo ṣe ṣé pírì mo ṣe gbogbo rọmọdọ́n tó bá ti bá láyé yóò fi máa yọ ìyàká rẹ̀ eléyìí náà ìṣẹ̀lá ìfihàn bẹ́ẹ̀ wallahu ta'ala bẹ́ẹ̀ ni ẹyọ ní akàrùkú bá ibẹ̀ ń ni àwọn náà nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wa life wa wa nínú semi, sọ nínú semi ara whole life wa ní àsìkò wa wọ́n tún wá béèrè ń pa ìjọ́dọ̀ wa bóò láti ṣe kíni bóò láti lò wà ní ilmi yìí wọ́n tún ń wa táàmọ̀ ìjà lò ó nígbà wà ní máàlì yìí wọ́n tún wá ń pa owó wa min ayin da kita sabahu bó láti kówó náà jọ na